وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آخره ويوم الإسلام يقول السلام عليكم ورحمة الله وبركاته ní ìbámu sí pẹ̀lú àlàyé tí wọ́n ṣe fún wa lánàá níbi khutba ní masalasi pẹ̀lú pé masalasi ilé ọlọ́run iṣẹ́ tí mọ́tàlísì máa ń ṣe nínú ìgbésí ayé mùsùlùmí iṣẹ́ tó pọ̀ ní ọkọjá kákírun kájáde kó bẹ́ẹ̀ so àwọn abáwa tó ń ṣe kúrò fún wa mọ́sálàyé díẹ̀ fún wa so nínú ẹ̀ nínú káàkiri nínú ẹ̀ òun náà ni pé mọ́tàlísì máa ń jẹ́ ilé ẹ̀kọ́ tá a bá ń sọ pé jáde àkọ́kọ́ yunifásitì àkọ́kọ́ tí ó rí àwọn tí wọ́n jẹ́ ní síwájú nínú àwọn sàábé mọ́sálásí ànábì ni òun náà ni al-Masjid an-Nabawi so ìlera náà ti fún àwọn sàhábà lẹ́kọ̀ọ́ òun náà ló fà bẹ́ẹ̀ bá dé Madina lónìí àwọn tó bá lọ sí hajj á rí i pé títí tòní olónìí mọ́ṣáláṣí náà ó sì wà bíi jámíà ni ṣùgbọ́n ẹ rí àwọn àbá àgbà pé wọ́n mú wọ́n ní alkọ̀ alkọ̀ lọ́kọ̀ kan wọ́n kálukú ní kọ́nà kọ̀ọ̀kan tábà ọ̀kan jòkó sí táwọn tó sì wà bẹ́ẹ̀ bá wọ́n máa kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ irú wọn láyé tá a sọ yìí àwọn tí ó máa kọ́ àwọn tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí nínú àwọn àpá wọn ó lè má jẹ́ pé àwọn àpá tó wà yunifásitì gan àmọ́ ẹ̀ ní fún ẹ̀kọ́ fẹ́sọ̀ yunifásitì níwájú ètò àfihàn láàárọ̀ ẹ̀rì dọ́kítọ̀ ẹ̀rì ìbúwa torí pé kí ni bá nàbí sallallahu alaihi wasallam ti fi kalẹ̀ ní so látara di eléyìí so làwọn náà ti rí pé <clears throat> láàyè lẹ́kọ̀ọ́ kan ẹ̀ káwọn náà máa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ gbàtà bá kásùbà tẹ̀lé àgbàtà bá kí mọ́tòbí tán so ní àárọ̀ yìí pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tá a bá ní tíra Riyadus so tíra yìí kó sẹ́yà hadith ẹ̀yọ̀ kan kó sẹ́ méjì láàrin ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú ẹ̀dógún á máa fi so eléyìí náà yóò tún máa jẹ́ àlékún fún wa nínú àgbọ́yé ẹ̀sìn wa àti ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala alimami Nawawi rahimahullah àbábù àkọ́kọ́ nínú tíra wọn Riyadus Salihin báàbù yẹn ni wọ́n pè ní báàbù ikhlas باب الإخلاص وإحضار النية في جميع الأعمال والأقوال الباردة والخفية wọ́n ní bábù àkọ́kọ́ yìí tá a fẹ́ sọ̀rọ̀ lórí àwọn fẹ́ sọ̀rọ̀ nípa àníyàn nípa al-ikhlas fi nípa ìsàfọ̀mọ́ àníyàn wa àníyàn tá a fi ṣiṣẹ́ nípa bá a sì máa ṣe àfọ̀mọ́ rẹ̀ fún Allah subhanahu wa ta'ala wa ihdari niyya àti bá a sì máa mú àníyàn wa nígbà tá a bá fẹ́ ṣe gbogbo iṣẹ́ olóore tí a fẹ́ ṣe min al-a'mal fi jami' al-a'mal níbi gbogbo iṣẹ́ bá ń ṣe wal aqwal àti gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ jáde lẹ́nu al-bariza wal khafiyya ìtò hàn ní àti ìtò so ìlà báàbù yìí nìṣe ó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa pé àníyàn àkọ́kọ́ kí náà pè láníyàn so ẹlẹ́ẹ̀kejì tàbá wá fẹ́ ṣe ìjọsìn kó láti mú àníyàn wá àìlẹ́ náà nínú nǹkan tí ó ṣe kókó nínú ẹ̀sìn ni so báàbù yìí tún fẹ́ sọ̀rọ̀ fún wa pé níta ń pè ní ìmú àníyàn wá yìí gbogbo sẹ́yẹnyẹ́ ni nítorí pé àwọn nǹkan míì wà táwọn máa kà fún pé a ṣe bá dáná sọ alẹ́ lẹ́yìn eléyìí ṣe bá ọ̀pọ̀lọpọ̀ kan bẹ tá à ń ṣe láyé ní pé ìbádà ni àìmọ́ fàníyàn fún òun náà ní àní fi máa gbalada rẹ̀ tá a bá ti ń láníyàn dáadáa rẹ̀ báyìí á máa gbalada rẹ̀ kí ni wọ́n pè ní àníyàn àwọn olùmọ̀sọ fún wa pé àníyàn tó máa hàlù hàlùkọ́lù níta ń pè ní àníyàn gẹ́gẹ́ bó ṣe wá nínú ìlànà anábì sallallahu alaihi wasallam òun náà ní nǹkan tó jẹ́ pé ààyè rẹ̀ ọkàn ló wà nítorí pé inú àwọn nǹkan kan inú àwọn iṣẹ́ tí ó pa mọ́ni so wọ́n ní láàmàhálà lìlìsáàlì nìhà kò sí ààyè fún àníyàn lórí ahá níta ń pè láníyàn nínú ọkàn ènìyàn ní máa wà ẹ̀rí pé ìbáná máa ń sọ wípé á wàláyé ọlọ́run sí ráníyàn ó lè máa sọ àwọn tàbí jáde fún yìí pé ìjọba ìlú fẹ́ ṣe àmọ́ wọn gbà pé ọlọ́run ráníyàn nítorí pé tóun sọ fi sọ́kàn ó lè yàtọ̀ sí tóun jáde lẹ́nu so òun náà ló fà ó jẹ́ pé ìfẹ́nukò gbogbo àwọn mímọ̀ ni gbogbo àwọn olùmọ̀ni wípé kò sí ìjọsìn kan táàṣe láyé yìí tí wọ́n wá pa wá láti pé ká máa wí àní ẹ̀jáde lórí a mo fẹ́ lọ mọ́sálásí mo fẹ́ lọ mọ́sálásí mo fẹ́ lọ kásùbà àníyàn àsùbà lè ń bá lọ yẹn níta yóò fi wọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa òun náà ní kíni òun náà ní àtẹ̀síbìrì tàhírí mọ́ àtẹ̀síbìrì Allahu akbar lè máa fi wọ̀rọ̀ lẹ́gbàá tí wọ́n ti ṣe ìfáàmà tán tó kàn ní pé kí n ti àwọn àwọn àgbà tó àti ká dàníyàn tábà fẹ́ kí òun bẹ́ẹ̀ tábà fẹ́wọ́ àbí tábà wí pé mo dàníyàn dàníyàn dàníyàn báyìí tó eléyìí à inú ọ̀kan ẹ ló wà nígbà tó ti kọ amúláṣí òun náà ni èèyàn ti gbé àníyàn yẹn tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìdọ́rù ní ìyá gbogbo tí èèyàn bá fẹ́ ní ìṣe nítorí kárí mi ní ìṣe nítorí kí àwọn èèyàn bá yìí ní ìṣe nítorí pé bọ́lá ti dé mi nu ẹlòmínà máa ń ṣe dáadáa yóò ní bọ́lá ti dé mi nu kò ní láàníyàn pé òun ṣe dáadáa yìí nítorí ti Allah subhanahu wa ta'ala so tí ẹ bá wá fẹ́ láàníyàn dáadáa yìí yóò máa láàníyàn bí gbogbo ṣẹ́ tó fẹ́ ṣe àbí gbogbo ọ̀rọ̀ tó fẹ́ sọ jáde lẹ́nu èyí tó hàn ní àbí tó pamọ́ nítorí pé sáà pè ní sẹ́ẹ̀rẹ́ yìí ó kọjá ká kírun ká gbáwẹ̀ ó kọjá ká da okùn ẹbí pọ̀ ó kọjá ká ṣe dáadáa síyàn gbogbo jáde lẹ́nu yàn àbí gbogbo iṣẹ́ tí máa ń jáde látọwọ́ yàn èyí tó hàn ní àbí tó pamọ́ ni tó bá ti jẹ́ nǹkan tí ọlọ́wọ́ bá tó dá wa yọ́nú sí ó ti di ìbádà ìjọsìn ni ó náà làbá wa tẹ̀lé àwọn ọmọ ọ̀lá wọn ni al-ibadatu ismun jami'un li kulli ma yurdi Allaha min al-aqwal wal a'mal adh-dhahira wal batina níta ń ní ìbádà òun náà ni orúkọ ẹyọ kan ṣoṣo ni ó wá kó gbogbo tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ó kó jọ sínú nínú ọ̀rọ̀ tá à ń sọ jáde lẹ́nu ni àbí nínú iṣẹ́ ń ṣe èyí tó hàn ní àbí èyí pamọ́ so eléyìí àwọn náà ni nǹkan tá ń pè ní kí ni tá ń pè ní ìbádà so a jẹ́ pé gbogbo tá a bá ń ṣe láyé wa ọ̀rọ̀ tá a bá sọ tá a bá fi ṣàtúnṣe èèyàn a gbọ́dọ̀ láàrin alẹ́ pé mo ṣàtúnṣe rẹ̀ nítorí tọ́lọ́run ẹ̀yìn tàbá fẹ́ tọ́ka ẹnìkan kọjá lọ níṣìí ó wá sọ ọ̀nà kò padà ó wá ní ẹ̀dá kan Eh, fojú ọ̀nà hàn mí bó o ti fẹ́ fojú ọ̀nà hàn oṣù àlọ́kàlẹ̀ pé kọ́ ọ̀sán fojú ọ̀nà hàn torí èyí ó so a náà ló fà á tó jẹ́ pé àwọn olùkọ́ sọ fún wa pé àníyàn máa ní nígbà bá fẹ́ ṣe ìbádà àlá yóò wà lọ́kàlẹ̀ pé mo fẹ́ àlá ẹ àníyàn àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tí ó tún wà lọ́kàlẹ̀ òun ni pé àlọ́ àlá tí mo fẹ́ ṣe yìí ó mo fẹ́ sàbàlá mo fẹ́ ṣe nítorí tọ́lọ́ erigun ẹlẹ́kẹta nínú àníyàn òun náà ni pé ṣíṣe tí mo fẹ́ ṣe yìí o mo fẹ́ ṣe láti fi tẹ̀lé àṣẹ ọlọ́run àtànẹ́bì mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló gbọdọ̀ pé sínú àníyàn tẹ́yìn ó dà tí èèyàn ó gbàládá lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ gbogbo tẹ́yìn bá fẹ́ ṣe nítorí pé tẹ́ ẹ tó bá fẹ́ sa burú nìsín yóò jábọ́ bẹ́ẹ̀ o tó bá fẹ́ sa burú nìsín kò ní tó fẹ́ sa o fẹ́ dà ní kó fẹ́ sa burú torí tọ́lọ́run àti tànẹ́bì nítorí pé ó mọ̀ pọ́lọ́run ò pààyàn láṣẹ aburú ó mọ̀ pààyàn láṣẹ aburú àti ah, mo fẹ́ ṣe yìí o mo fẹ́ ṣe dáadáa dáadáa tí mo fẹ́ ṣe yìí o mo fẹ́ ṣe torí tọ́lọ́run tó dáadáa tí mo fẹ́ ṣe yìí o mo fẹ́ ṣe níbàámu pẹ̀lú àṣẹ ọlọ́run àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ah, àbáwá ìmáàmù Nawawi gẹ́gẹ́ bí àṣà wọn tí ra ìta bá ń kà lọ á rí pé wọ́n mú wáyà wá fún wa nínú alukur'an tó bá àkọlé tí wọ́n fún ọ̀rọ̀ fún fẹ́ bá wa sọ wọ́n mú wáyà wá wọ́n sì wá mọ́ àwọn àdídà Nabi sallallahu alayhi wa wa lábẹ́ẹ̀rẹ̀ torí pé ẹ̀sìn wa fẹ́ bá fi máa ń sọ ẹ̀sìn wa qala Allahu qala Rasul kí lọ́lọ́run wí kí là nábì wí kí làwọn sàhábà kí ni wọ́n gbọ́ yé sí pé ọlọ́run wí báyìí àwọn sàhábà gbọ́ yé báyìí ànábì wí báyìí àwọn sàhábà gbọ́ yé báyìí tó pàwọn ni wọ́n wà ń bẹ́ẹ̀ àwọn ló sojú nígbà tí ànábì sallallahu alaihi wasallam fi mú ẹ̀sìn ìdè àkọ́kọ́ àyà tí Imam Nawawi kà fún wa òun náà ni àyà Suratul Bayyinah àyà ẹlẹ́ẹ̀karùn-ún wa umiru illa liya'budullaha mukhlisina lahu ddina hunafa wa yuqimuna as-salata wa yuqimu as-salata wa yutu az wa dhalika dinul qayyimah Allah subhanahu wa ta'ala ní wa ma umiru àpá àwọn èèyàn láṣẹ kankan o àpá àwọn láṣẹ kan wá ṣe nǹkan kan láyé illa liya'budullah àyàfi kan máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ọba àlekè ọlá àṣẹ tá a pa wọn òun náà nìkan lọ sí ìbádà fún Allah subhanahu wa ta'ala sì lọ́wọ́ náà Al-Qur'an á rí pé àyà pọ̀ lóríṣiríṣi tí ń pa wá khalaqtul jinna wal insa illa liya'budun àtàlìjẹ̀nú àtẹ̀yàn àdá wọn torí kankan illa liya'budun àyàfi torí kan bá máa jọ́sìn fún mi so ajẹ́ pé àkórí tá a wá sí láyé òun náà ní jọ́sìn òun náà ní nǹkan tí a gbọ́dọ̀ ìjọsìn tá a bá wá ṣe yìí kìí ṣe pé a kàn máa ṣèjọsìn wọ́n ṣe àwa náà ṣe a bá ṣe gbogbo ẹ̀tẹ́ ṣe òun náà làwa náà ń ṣe tiwa mukhlisina wọ́n gbọ́dọ̀ máa ṣe àfọ̀mẹ́sì fún Allah subhanahu wa ta'ala ni gbogbo tí máa ti ń jẹ́ síta bá ti pè lẹ́sìn nítorí tiẹ̀ nìkan lágbọ́dọ̀ máa ṣe a gbọ́dọ̀ fi àníyàn nìkan fún un pé á ah, bóyá kẹ́ni yìí bá fẹ́ràn mi òní mo fi ṣe dáadáa yìí bóyá káwọn èèyàn bá máa ròyìn mi dáadáa òní mo fi ṣe dáadáa tí mo ṣe yìí téèyàn bá ti fi irú eléyìí fún iṣẹ́ dáadáa téèyàn ṣe òun èèyàn nígbà ládàá bẹ́ẹ̀ tuba Allah ó ní Allah nípa tí àti òun àtẹni tí ó jọ pa mípọ̀ má níyàn nípa wọn ti gbẹ lọ lè bá èmi ò ní kankan níbi ìṣẹ́ báwọn tó ayé pé ìbádà tá a máa ṣe Allah subhanahu wa ta'ala pa wá láṣẹ pé ká ṣe àfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ ká máa ṣe fún inú tó salam kí ni túmọ̀ alhànàfíyà òun náà ni almailu mina shirki ila tawhid òun náà ni ká gúnrí kúrò níbi gbogbo tí máa ti ń jẹ́ ìpa nǹkan nípa pọ̀ mọ́ Ọlọ́run ọba àlejò ọlá ká wá sẹ́yìn lọ sí kí ni ká sẹ́yìn lọ sí ìsí Ọlọ́run ọba lọ́kọ̀ọ́ nínú tí wọ́n pa wá láṣẹ ká máa ṣe ní wa yuqimu salat nínú tó ń pa wá láṣẹ ni pé ká máa kírun iqamatu salat ká gbẹ̀rún dúró ká kírun lásìkò rẹ̀ ká bí anabi sallallahu alayhi wa sallam ṣe kí orúkọ ló pa wá láṣẹ ní pé àwa lè mọ bá nàbí ṣe kírun àbí ká bèè lọ́wọ́ àwọn sọ̀hábà tó gbogbo ìlànà sọ̀hábà rí wọ́n sì kọ́kalẹ̀ bẹ́ẹ̀ bá nàbí ṣe bá ṣe bí bá nàbí ṣe bá ṣe bí wọ́n sì wá kọ́kalẹ̀ òun làwọn náà wà lọ́lẹ̀ wá mímọ̀ nípa rẹ̀ ìgbà bá nàbí ṣe bá kírun ni eléyìí ni yóò máa já tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala eléyìí ni yóò máa já tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam tó ní so eléyìí òkú kan náà nínú òkú ẹ̀sìn islam tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ lọ́wọ́ náà mùsùlùmí wọ́n ti pa òkú kan yìí wọ́n pa á tì débi pé ìyá wa ń jẹ àwa mùsùlùmí tá a jẹ́ tálíkà nígbà yá anabi sallallahu alayhi wa sallam nígbà yá àwọn tí wọ́n tẹ̀lé wọn nígbà yá àwọn sọ̀hábà gbogbo àwọn lásìkò tiwọn zaka yíyọ kò jẹ́ nǹkan kan fún wa kò ní wọn lára àwọn kì í ronú débi pé èmi mo ṣe wàhálà èmi tí mo lọ ìlú mọ̀já fún tí mo lọ aláṣẹ́ síjọ́ kan ọlọ́run yóò pa wá ẹ wá ní kí n tún máa yọ owó mi kí n tún máa fẹ́ nìkan tó ń sunlé àwọn sábà bèèrè ronú lọ́bẹ̀ wọn àwọn kan ló lọ pé ìbádà làwọn ṣe wọ́n pa àwọn láṣẹ ni pé tó wò rẹ bá ti tóye báyìí yọ nǹkan báyìí bó o bá dáko bó o bá pé oko rẹ yọ nǹkan báyìí bẹ́ẹ̀ bó o bá ní màálù tó ń sìn yọ nǹkan báyìí bẹ́ẹ̀ bó o bá ní ẹran ewúrẹ́ tó ń sìn yọ nǹkan báyìí bẹ́ẹ̀ àgbò tó ń sìn bó o bá ní góòdì yọ nǹkan báyìí bẹ́ẹ̀ bó bá ní sílvà àti gbogbo àwọn nǹkan dúkìá dúkìá tá a jólówó tá a bá tá a ń yọ lásìkò tó yẹ ká yọ yóò máa jẹ́ àǹfààní fún mùsùlùmí ó kéré nínú ẹni tí ó máa tọrọ jẹ káàkiri ẹwọ ní sí káàkiri lónìí nìsí ẹwà rẹ dín gbàbára sísẹ ní wọlé dín gbàbára yìí ẹ àwọn mùsùlùmí náà lẹ́ẹ̀bá àwọn náà wọ́n máa gbàbára àwọn náà wọ́n máa ṣe fáìn bára àwọn náà wọ́n máa ṣe òrìjínà bára táà nínú ọmọ gbàbọ́ káàkiri so tó bá jẹ́ pàwà mùsùlùmí tá a lówó lọ́wọ́ yìí táwọn fún wọn lẹ́tọ̀ọ́ wọn ni wọn ò ní débi gbogbo orú nǹkan báyìí so ìlà zaka nínú àti Allah subhanahu wa ta'ala pa wá láṣẹ ni wa dhalika dinul qayyima so eléyìí òun náà lẹ̀sìn tó dúró déédéé òun náà lẹ̀sìn tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa àwọn tá a kà sókè fún wa yìí inú àwọn ẹ̀sìn tó dúró déédéé tó fẹsẹ̀ múlẹ̀ tí mùsùlùmí gbọdọ̀ máa tẹ̀lé ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú suratul hajj ayah thirty seven ó ní lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluha taqwa minkum ọba àlejò ọlá sọ fún wa nígbà tí ń sọ nípa ẹran léyà ẹran àdáyà tí wọ́n máa ń pa ní mọ́ta wọn àti ẹran léyà táwọn náà ń pa wọn ọba àlejò ọlá ní láyé àná lọ́lá lùhùmùhá wàlá dimáhùhá ó ní ẹran tẹ́ ẹ bá pa bó bá ṣe wò tóbi tó bá sì kọ̀ ní dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ kò sí tí ó fẹ́ràn ṣe kò ní jẹran wàláàdì máa hùwà kọ́dà ẹ̀jẹ̀ rẹ̀ kò ní mú jẹ ẹ tàjẹ́lẹ̀ fún àwọn kìnnìkan ẹ tàjẹ́lẹ̀ fún àwọn kìnnìkan ẹ lẹ́mọ àwọn nǹkan tẹ̀ ń tàjẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala mú jẹ wàláàkì yanaluhu taqwa minkum àmọ́ ìpáyà rẹ̀ tẹ ní lọ́kàn tẹ fi tẹ̀ láṣẹ rẹ̀ òun náà ni ó dọ́dọ̀ rẹ̀ yóò rí bí ah lágbájá mi ó paléyà wọ́n bá ṣe wò tó á mo ṣe lówó tó yìí one billion ní fi ṣe sàárà lọ́dọ̀ lójoojúmọ́ one billion tó fi ṣe sàárà gẹ́kan òkà Allah subhanahu wa ta'ala ń bẹ kò ní ṣe àbẹ́ àmọ́ tí ó máa ni at minkum ìpayà tó ní lọ́kàn tó ṣe ń torí tí ẹun òun nìkan náà ni ó máa dọ́dọ̀ rẹ̀ yóò sì máa fi ṣe àlá yóò máa fi ṣẹ̀san dáadáa fún ọ ní ìgbẹ̀yìn áyà tí a fa wa ìmáàmù Nawawi tí wọ́n mú wá fún wa òun náà ni áyà suratu Ali Imran 29 tí Allah subhanahu wa ta'ala sọ pé aburú òun náà mọ̀ pàlá burú lòun fa àwọn tó ipá àwọn èèwà mọ̀ ó wá sí àwọn ìgbà tó jẹ́ pé yẹ̀ dáadáa ló àwọn èèyàn tó wá máa kí wọ́n máa yìn ó tún máa wá kí wọ́n máa so Allah subhanahu wa ta'ala ti wá sọ fún suratu Ali Imran ó ní kul in kuntum tó ẹ̀ eh, kul in tubdu ma fi anfusikum aw tukhfuhu ah, ó ní Allah subhanahu wa ta'ala ní tẹ́ ẹ fi ti ń bẹ lọ́kàn yín kó ju inú ọwọ́ kàyà yín kẹ́ lọ kẹ́ lè rí mọ́lẹ̀ kẹ́nìkan kan má dé bẹ́ẹ̀ a ó tó bùdú àbí kẹ́ fi hàn sí gbogbo ayé yà alámùhùlá bákan náà ló jẹ́ ẹ fi hàn o ẹ fi pamọ́ o Allah subhanahu wa ta'ala òun náà náà ni yorùbá náà máa ń sọ pé ọlọ́run ló ṣe kí ni ọlọ́run ló mẹ́ni rè gbogbo ẹlòmíì bẹ ní ìtọ́wájú ìjọ ògbéde àlìkíyàmá ìjọ òlà sírí òtù ọgbà tó la sàrà yìí àwọn táwọn pèlè ńlá ńlá ni máa ń sá inú àwọn èèyàn ń tó bá jọ gbéjà lè ama àṣírí òtú gbogbo tí ó kàlùkù nípa máa gbogbo wa hàn síta bá ah, àṣírí lágbájá báyìí ló ẹ̀ báyìí ló ṣe yí ní ìgbẹ̀yìn ká sínú àwọn àdìsí Imam Nawawi kà fún wa àpèjúwe eléyìí òun ni àdìsí Ànábì sallallahu alaihi wasallam tó wà nínú Bukhari ni a tó bá jọ gbéjà lè ama wọ́n ní ẹnìkan ó mọ̀ ìyá jẹ́ nínú ìyá yóò wá lọ́gbàá débi pé ìfún yóò sì jáde látàbẹ̀rẹ̀ ìfún yóò wá káwé lọ́rùn yóò máa wá kó yìí yóò máa kó yìí gbogbo àbúrò apẹ́tì mo máa wò pé ha ah, dáadáa nínú àwọn alẹ́ náà o wọ́n tún máa ó ṣe àyè bí yá sí ẹ̀ wọ́n apẹ́tì pé nǹkan bẹ́ẹ̀ pẹ̀tẹ́lẹ̀ náà ni mo ti ń kọ̀ fún yín ẹ má ṣe é ẹ má ṣe bọ́ ẹ má ṣe jìnnà ẹ má